Ontario, Babilu, Baseho, launching, launching, launching. Basehebi Maluri, Orlando, Florida, the America. Iwoke san le Orlando, Florida, the America. Eho le riri ti no se le dagbare o. Naturally, Esan Association of Central Florida, Orlando, America, ole enewo Nigeria eyenarịrọ dakpari olehi ukpedeno henhe ukinozubolo veke onukpenimayina n'ụbọchị november 1st 2014 vahone ịhọnọhone n'ata ma ịhọnọwasa họwụ the president nọrọ n'agbotunasha iwokesanasha president raymond obisi obi wohanos bi wowonos oleneriwolandụ ọyọ nibaribe fae o nibadọregbe wele n'Ibadan dey buy ele kokiwo gwani ebe bochoni medical equipment ebe arengagegberi hospital iba wheelchair o iba bedside komodo even e glove na muna wubo emi rere n'Iba Saboro ènìyàn pàdé n'Iba Ibadan ènìyàn pàdé bọ́ọ̀lù pẹ̀lẹ́ ni ẹ̀gbọ́n-gẹ̀ hàn bí ó kí ọmọ ẹ̀ gbáwó ọlẹ ààrẹ muhe edele lọlẹ ni ẹ ẹjada lọlẹ ọlẹ atsọli Sequoia Place Banquet Hall, if 8421 Orange Blossom Trail, Oloyeri, Orlando. My Teni Rebe Mara, and any number similar to my room, Mara Weke, Ade Bejira, Iman Vajinania. Eh, Barebe, Batamai, the Hone B, a e Hone Vaseho. They all said, Neda Hone Ronimiti, Nadagbari. ebese ne da ho no ebese kaze ne da koko ni miti na ona gbotu na iwo kamale eriwo kesana olehi ni ma ni ma riwo londo na ni ma rele iwo kama ni ma re kokegbe ma ahari e, e, esa ahari we jekire wario onojo de kiale bare doto aye ma ye ho ni ma ha ma iwo kamale ebe sareva ye ebe sarere gbe ọwụtọ ya ebe ebe anyị na-esa le ebesare kaloye emini ohamale bmi vadelu nebocholi esan culture and tradition my honi mama ohano semai enemini olezeni ni mada kokore wi orlando florida so wa honi mama my home oye onotana obioma so naturally mr Pito, uh, peter eto oitaloreke enemona ebi esan rɛ kokoro yɛ de ebi rɛ remisa yɛ documentary no ribɔ bie bɔ le baki fɛɔlege ɔdi rɛ kan ebi mɛ tananya babilu ibo hesan mɛ nɔne ba ta lɔ bɛ jika tanya ɔlehi filomina ɔbisi ebi hi yele ani rɛ tamara emɔ ebe na tsɔli brotsɔ ebo tsɔli brotsɔ eda yɛ nania agbɔn kɛkɛ dɔ hamui ipeji rɛ kɛ ɔne benin ne gbenere ye eni woke sana va bilu o re advertise business no se ebu welu rebe so wa honu le mi no diaro sabore dati president no balance president olehi 407 375 2808 sabore dati oni or sabore dati the chairman of the uh, launching committee eni ole olehi john ahe Eh, four zero seven nine two three three eight zero four nọmba kẹkẹ gomini bá sẹyẹ dàrí rẹkẹ olórí ẹpẹtì náà lè bá fi ọlẹyẹ ṣá wà bílù tẹsán àtọ ọkà yìí mẹnu lè bá ta lọrẹ ọlẹyẹ. ndo ẹdí ọmọ ayé abilu elime olehi obisi for gospel network news orlando florida gm ọlẹmẹdàgbẹjọ ọlẹkùnrin ní ìtàgé wẹ. The Holy Many Italian Boy ASA Association of Central Florida. Only ni wo wo re ni bi Orlando. The Holy Many Bonne only ASA Association of Florida on Orlando ni re wo to. ASA Association of Florida. Eh, ebesi pe ya ni wa

meha na yọ enehụ emasarịgbe edebara ikwu na ahịa enewe mebe fire sabọdebara the bumper of Savannah. My my chin on my my eh, my lady of the bar and up on the meeting. I will be a a bẹ́ẹ̀ bá rẹ́pọ̀ ní mítí náà yẹ ìsìpá òòzà náà ìsìpá òpè. ọ ní mítí na òṣùpá òkè òkè òkè ọ̀lẹ́wà rẹ́pọ̀ ẹni eh, sátọ̀dé òṣùpá òkè òkè ọ̀lẹ́wà rẹ́pọ̀ ní mítí. so màá sẹ́ni bíbà mi. màá sẹ́ni máìkà tó ẹ máìkà tó máìkà tó sọ̀rọ̀ gbàgbọ́ máa wà so máìkà tó máa gbó I go introduce my honored people Tarik Jona Afaiwa Gbowi Oriol Oriol Nora Ogbo don dey balance my go yeye mu ẹ my go rẹ mu ẹ òkèrè ebony meat na ẹ yàyẹ so ìlú ọmọ. Okay, obìnrin ọ̀gbà ẹ̀mẹ̀ wo hẹ̀mí wẹ́tà rẹ̀ ụgbọ onye akigbo mụọ n'anya raimoe otu nere rasha wọ n'imiti raimo e, agbọ Again, my want them only me to that care. I want that uh, when I elect a president. Uh, only my elect president, Ole Raymond Obisi, and uh, Obo Wadai. So uh, Obo Wadai na that was money me to care. Ọ̀ìtìẹ́ màrúwẹ́gbé ọ̀nà ìrìn àmì bọ́ọ̀lù ọ̀ìtìẹ́ màrúwẹ́gbé ọ̀dọ́ àfẹ́ máa ń gbé so ó bọ̀ wọ́n dáhùn so our lady president ọ̀nàyẹ̀bọ̀ executive lebo nọ̀ẹ́kíá lebo lebo leko mọ̀nàkọ̀ mọ̀nàkọ̀ meeting wọn. okay mehongwe asan association of central florida orlando enwegbe launching and uh, all the launching na. Uh, bẹ́ẹ̀ wá rọrẹ́ ìwé gbọ́ jẹ bí bá ní bá rẹ̀ máa gbọ́ ní ní hàn bí bá ní bá lò ọdún pẹ̀lẹ́. ok launching. <clears throat> ịbara ịnọchi min na rapụ na-ele e, e, gị ịsa egi na-eriri e central florida ọlịma ọma tamabụ ịgagboro ebere anyị na-ele ya ịmadị na-enwe miti sesa bi florida so ọlịọ nị n'ọchị ọlịma ọlịọ nị n'ọchị gị okay mele weka ye elena ge ebeze ni wada ko ni meeting na bɛho e yarɔ ma abɔ ni eho wɛto bɔ ehu ɛ talo ma bɔ ehu ɛho na bɔ na ɛmɔ ni meeting na mele ba se ni ba wo talo talo talo ba pa lɔ ɔba eh, weekend ba ile e ba ba ba yɔ kan ni. ɔni meeting na ebeze na na bɔ ni meeting na gbɔ wo na re nye ɛɛ eh, malɛ bi nɔ sɔmalɛ ekuma na va yi keke ma lɛ lɛ dɛ ma go ɖe arɛ kpa gbe na ose ma lɛ ma do arɛ kpa imu hã ma be bu wa ne ma sa fɔ arɛ kpa gbe na ose ɔdɛ ɔmɔ na ose ma le ma lɛ nye ke na yi ma go lue li ɛɛ eba ɖe me li yɛ wo wa naturally culture ɛɛ de ele eya ɛwo ni ame na ma le culture si ɛwo si le but ɔse ma lɛ.

dẹwòrìrì gbé ní nídọ rẹ nídọ títí ma eye ní gbé rẹ ayé ní amẹrika nàìjíríà nọ egbò títí wa nígbò ẹgbò lẹ́yìn náà yẹ màkú gbé màá mi ọ̀nì mi ọ̀nì ọ̀nì náà ti nà so yìí máa wẹ́kọ̀ mọ àgbọ̀nrẹ́gbẹ́ wẹ̀rẹ̀ ayé ìsà náà wíwẹ́ ìsà ìgbò náà àwùsà náà yóò bá lọ o ɛmɔdɔ yi ke de pe ima le ne dɔmi ma lɔ ne dɔmi ma lɔ ni lɔ ti na lɔ ma ma titi ke le pe lɔ ma. obi na obi na ɔwa le wɛ wo tra so no bla no rɛ kpa abi this is eh, GNN news for Nario this is uh, gospel network news Orlando uh, in conclusion Akihebi Onwale Tamama Ayodananya uh, first of November two thousand fourteen that zupeleno hehe nkina choli november olehone daroni miti na dagba oyerarele wahaye san ware yibo wayi yoba o wadomi epa ebese ne da rolo nemi na mama eho ne bua nemi ne adore mi epa e ewo ha ma e ne resa oni ye mi esi udede mi esi wo kan ni hospital ne resa emi ne bu ne mole ori akomo esa ni emi stretcher egbegbe re transporter re o one place to another enabling Rimoland on my whole medical equipment, the wheelchair, all those stretchers, even uh, blood pressure cuff. Eji ba ere aye ba ama mi ne da re wa do re mi pa ile do re mi pa o e ka ma le ruwa e ki a ni ro mo ri ba so do bla of your power bilu wa ha ile le a November 1st 2014 ole ya da run meeting at Dagbare Thank you. This is GNN News, uh, Orlando, Florida, USA. Rabilu. Babilu ohesa wafa don repa ma o wafa don support ma Babilu wakibu efo ma emi ewa ibeli o bye.